إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم لينا a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú àrísàlá títí al'imam ibn abi zaid al-qayrawani alayhi rahmatullah babun fi zakati al-mashiya chapter tí a fẹ́ máa gbéyàwó òun náà ni tí al'imam ibn abi zaid al-qayrawani tí wọ́n pè ní ṣáptà zaka almashia àwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn tí zaka ń bẹ lórí rẹ̀ àwọn náà ni agbo màálù rànkúmí ewúrẹ́ àtàwọn ẹni tí ó fara jọ àwọn eléyìí àwọn ilé ìní tí zakambẹ lórí rẹ̀ tàbá sọ pé zakambẹ lórí àwọn kan tí akakalẹ̀ wọ̀nyí ó ní èyí tí wọ́n pè ní zaka rọ́ọ̀bì tìjára zaka tíyàn bá ń ta àwọn nǹkan wọ̀nyí ẹni tí ó ń ta màlúù abó ń ta rankumi abó ń ta ewúrẹ́ abó ń ta ògúnfe àti bẹ́ẹ̀ lọ náà tó fara pẹ́ àwọn nǹkan wọ̀nyí ẹni tó ń ta àwọn nǹkan wọ̀nyí ni zaka orodo tijara ni èyí tá ti tírìtì tẹ́lẹ̀ òun náà ni zaka ọjà táǹtà lápèjúwe èèyàn kan ní bíi one million naira olóhùn fẹ́ fi bẹ̀rẹ̀ bísínẹ́sì kama máa ra ẹran ká máa tún ta àbí ká ra rànkúnmí ká tún ta irú èèyàn bẹ́ẹ̀ tí ọdún kan bá lọ lórí owó tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn yóò wò ó ṣé kò di sí ní sọ́ọ̀bù tí ò bá ti di sí ní sọ́ọ̀bù yóò yọ 2.5 yẹ gẹ́gẹ́ bí zaka ọjà tó ń tà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá bí wọ́n ṣe ń bẹ lórí rẹ̀ lára nǹkan tí a ti sọ fún wa òun náà ni ọ̀rọ̀ Abdullahi bin Umar radiyallahu anhu tó sọ wípé fil urudi zaka zaka ń bẹ níbi nǹkan tó ṣe wípé à ń ta ọjà tí à ń ta so owó tá a fi bẹ̀rẹ̀ bísínẹ́sì yẹn àáwọ̀ owó yẹn ọjọ́ tí a kó yẹn jọ tí ọdún kan bá lọ lórí owó yẹn bóyá owó ló ń bẹ ni àbọ́jà ló ń bẹ ńlẹ̀ so ká mọ̀ pé wọ́ọ̀tì two point five percent yẹ ààyọ̀ so nísìnyẹn lè ra màlúù kan àbí méjì pàtàkì jùlọ níbi àpèjúwe àti àlàyé tá a ti ṣe fúnra wa wípé ẹni tó bá ní nǹkan bí 150,000 naira pé ó ní nílé ní àbóní ní báńkì tí ọdún kan lọ lórí ẹ̀ yóò yọ zaka pẹ̀lú standard silver so nísìnyí ẹni tó fẹ́ máa ta màálù tó lọ fi bí a bí 200,000 àbí 300,000 ló fi ra màálù kan pẹ̀lá ní ẹkùn fẹ́ ta so màálù yẹn ó ta ó tún rà míì ó tún ta ó tún rà míì tí ọdún kan bá lọ lórí ẹ̀ àti sórí owó tó fi ra màálù yẹn yóò yọ zaka rẹ̀ yóò yọ two point five percent ti owó yẹn tó wá ṣe pé ńgbà tọdún kan dẹ̀ lọ màálù ń bẹ ńlẹ̀ tí ó ti rí tà ní tó túmọ̀ sí pé yóò yọ wọ́ọ̀tì two point five percent yẹn lára owó mi tó bá ní àbí kó dúró dìgbà tó ń wó ta tí 2.5% yẹ eléyìí ni zakatu urudu tijara zakatu urudu tijara ṣùgbọ́n yìí tí a fẹ́ máa gbé ẹ̀wò níbi eléyìí kò ń ṣẹni tó ń ra màálù àbíra àgbò àbíra rànkúmí àbẹ́wúrẹ́ àbẹ́gùnfẹ́ tó wọ́n tún ta òun kọ́ ní nǹkan ń sọ bí báyìí èyí tá a fẹ́ discuss ọ̀nà tó ṣe wípé ó ní màálù àbónírankunmí àbóníàgbò pẹ̀lú àníyàn pé ó ń sìn wọ́n ó ń sin àwọn kata sọ yìí ó dẹ̀ mọ́ ń pàjẹ́ ń bẹ́ ó mọ́ ń pa wọ́n jẹ bákan náà a máa gba míìkì wọn a máa gba míìkì màálù a gba míìkì rànkúmí tí ó mọ̀ mú so àníyàn tó fi ń sin àwọn nǹkan wọ̀nyí ni irú èèyàn báyìí àwọ̀ àwò ṣé àwọn àgbò yìí àbáwọn rànkúmí àbí màálù yìí ṣé ó máa ń tú wọn lẹ́ẹ̀kan lọ jẹ koríko fúnra wọn àbóhun ló máa ń wá koríko fún wọn tí ó jẹ tó bá ṣe pé òun ni ó lọ wá koríko wá fún wọn tí wọ́n á jẹ kò sí zaka lórí wọn kò sí zaka lórí àwọn rànkúmí lórí àwọn agbùnwọ̀n yìí lórí àwọn màálù yìí torí pé òun ló ń wá koríko tí wọ́n á jẹ fún wọn òun ló lọ ń wá wá ṣùgbọ́n tó bá ipá àwọn màálù yìí ni wọ́n ń jàjẹ fúnra wọn ni wọ́n lọ ń jẹ koríko káàkiri ṣerú màálù báyìí àbí rànkúmí báyìí alẹ́ nìyẹn ó yọ zaka rẹ̀ tó bá tó ní sọ́ọ̀bù tó bá tó ní sọ́ọ̀bù tí ọdún kẹ́rẹ̀ lọ lórí ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ yóò yọ zaka màálù yìí yóò yọ zaka rankumi yìí ṣe eléyìí òun ni nǹkan tí a fẹ́ gẹ́gẹ́ bí àfóṣe máa ṣe lálàyé fún wa so ká má wà confused torí pé àwọn ẹlòmíire wà confused nípa irú nǹkan tí a ń sọ yìí fún ọ̀ nílé ṣùnpìyàn láàrin ẹni tó ń ta màálù àbó ń ta rànkúní àbó ń ta àgbò àtẹni tó ṣe pé ó ń sìn wọ́n kò ń ṣe pé ó fẹ́ ta wọ́n kọ́ ṣùgbọ́n ó mọ̀ ń pa wọ́n jẹ bákan náà ó mọ̀ ń gba wàrà wọn wàrà tó wá gbà lára wọn ó lè máa mú ó rẹ̀ lè máa tà ṣùgbọ́n màálù gangan fún rẹ̀ àbẹ́rà kómi gangan fún rẹ̀ ní kò ń ṣepó ń ta wọn ṣe tó bá láníyàn pé màálù tóun ra yìí òun fẹ́ ta ni rànkómi tóun ra yìí òun fẹ́ ta ni zakata ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí kọ́ ló affect òun kọ́ ló apply sóhun zakato apply sóhun òní zaka òróde àtijára ṣùgbọ́n ẹni tó ṣe pé òun ra màálù àbúrò ara nkómi pẹ̀lú àníyàn pé òun sìn wọ́n wọ́n á ní zaka wọ rànkúmí àbí màálù yẹn pẹ̀lú májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ ó ní pé ó gbọ́dọ̀ jẹ́ pé rànkúmí yẹn ní sọ́ọ̀bù májẹ̀mú mi tún ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé rànkúmí yìí àwọn ni wọ́n ń jẹ koríko fúnra wọn àbí yìí àbáwọn àgbò yìí ni wọ́n ń jẹ koríko fúnra wọn káàkiri ni wọ́n ń dàjẹ káàkiri ni kò ń ṣe pé nìyẹn ló ń ṣe wàhálà láti lọ wá koríko tí wọ́n jẹ àbóhùn ló ń ra koríko fún wọn so tó bá ṣe yí pé wọn tó ní sọ́ọ̀bù ká padà ṣàlàyé kò sí zaka lórí wọn tó bá ṣe pé wọn ló ń dààmú káàkiri tó ń wá èyí tí wọ́n á jẹ kò sí zaka lórí wọn náà ẹ̀kọ́ kan yóò mọ̀ wọn tí wọ́n jẹ ní ẹ̀kọ́ kan ṣùgbọ́n yìí tá ń sọ ni pé wo ló pọ̀ jù tí wọ́n ṣe pé fi axaril awl náà tó pọ̀ jù láàrin ọdún àwọn ràkúnmí yẹn àbí màálù yẹn àbágbò yẹn wọ́n máa ń dàjẹ́ fúnra wọn káàkiri ni ẹnì koríko tábárí làwọn ó máa jẹ káàkiri tiwọn ó ṣeé ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́niyẹn wá kí fún ọ ṣùgbọ́n èyí tó lọ wá fún ọ yẹn ni àníkàákún èyí tá a fún òun náà ni tó ṣe pé ó pọ̀ jù tó bá ṣe pé àwọn àràǹkómi yẹn àbáwọn àgbò yẹn àbáwọn màálù yẹn ni wọ́n máa ń dàjẹ́ fúnra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n most of the time ẹni ẹ ló mọ lọ́wọ́ tí wọ́n á jẹ wá a ní kò sí zaka lórí wọn kò sí zaka lórí wọn sọ́dẹ̀ gbọ́rọ̀ tó ní sọ́ọ̀bù ní sọ́ọ̀bù ní iye òǹkà tí wọ́n á tó ṣòfin di wípé kí ni zaka wọ̀ wọ́n ṣẹlẹ̀ yìí náà ó gbọ́dọ̀ jẹ́ lára àwọn májẹ̀mú tí a gbọ́dọ̀ wò ká tó lè sọ wípé kí ni zaka wọ àwọn nǹkan ọ̀sìn then kò ń ṣe gbogbo nǹkan ọ̀sìn náà ni a ti ti bẹ́ẹ̀ tabawa àwọn kata adárúkọ adárúkọ rankumi adárúkọ màálù adárúkọ àgbò ewúrẹ́ ògúnfe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn kata jọra wọn yìí ṣùgbọ́n kí yẹn ní adi e. adìẹ ẹni tó ń sin adìẹ àbó ń sin ẹyẹlé àbó ń sin pẹ́pẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó yé oníṣù pẹ̀lú eléyìí kò sí zaka lórí àwọn nǹkan wọ̀nyí tó bá ṣe pé àníyàn pé kò mọ pa wọ́n jẹ ló fi ń sìn wọ́n ṣùgbọ́n tó yẹ kó ń sin pẹ́pẹ́yẹ àbó ń sin adìẹ pẹ̀lú àníyàn tó kí ni òun rà wọ́n òun tà wọ́n òun sìn wọ́n torí kó ń lè bá tà wọ́n ni ìròyìn bẹ́ẹ̀ zakata sọ nípa òróòdù tìjára òun ló wà applicable sí so yóò mọ wọ́ọ̀tì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lẹ́yìn ọdún kan so yóò yọ zaka rẹ̀ tí a mọ̀ sí two percent so eléyìí ó pàtàkì kí a understand it afáwa ń sọ fún wa wọ́n ní zakati tẹ́bẹ̀ zakara kúmí wà ní sọ́ọ̀bù ha àti ní sọ́ọ̀bù ẹ̀ òǹkà tó máa tó náà sọ ipé zaka wọ wàlá zakata nílùú ibil fi aqalla min khamsi zaudin wọ́n ní kò sí zaka níbi rankumi sọmá kéré sí márùn nísìnyàn kan ní rankumi mẹ́ta àbò ní rankumi mẹ́rin tó ṣe pé ó ń sìn wọ́n kò sìn wọ́n láníyàn kó ń fẹ́ ta wọn ó ń sìn wọ́n lé àníyàn wípé òun máa wọn gba wàrà wọn kò bá jẹ́ pé ó mu wàrà yẹn kò bá jẹ́ pé ó ń ta wàrà kò bá máa mu wàrà kò bá máa ta wàrà ṣùgbọ́n níyàn tó fi ń sin àwọn ràkúnmí yẹn ni pé òun fẹ́ máa gba wàrà wọn bákan náà òun ó máa pa wọ́n jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àníyàn tó fi ń sin nìyẹn kò ń ṣe àníyàn kó ń fẹ́ ta wọn so kò sí zaka lórí àwọn ràkúnmí yẹn kò sí zaka lórí àwọn ràkúnmí kí ló ní tí ò zaka lórí wọn ṣèbó ń sìn wọ́n pẹ̀lú pé ni òun fẹ́ máa gba wàrà wọn ni òun fẹ́ máa pa wọ́n jẹ àání bẹ́ẹ̀ ni kò sí zaka lórí wọn torí pé kí ni wọ́n tó ní sọ́ọ̀bù rankumi tá a sọ pé zaka wọ̀ kò gbọ́rọ̀ less than five bákan náà wàyí khamsu min al òun náà ni rankumi márùn-ún fàfí aṣáàtún jaza'atun àwọ̀tẹ̀níyà tí a bá ní rànkómi márùn yìí tí wọ́n ní ó yọ ní zaka yóò yọ àgbò yóò yọ àgbò jaza'a àwọ̀tẹ̀níyà àgbò tí ó ti ń lọ bí ọdún kan àbí yìí tó ti lé ní ọdún kan tó ti ń lọ bí ọdún méjì bóyá bíi àgbò tó ṣe wípé ó ti wọdún kan àbí tó ṣe kí ni tó ti wọ ọdún méjì òun ni ó yọ gẹ́gẹ́ bí zakara fúnmi márùn tó ń bẹ lọ́wọ́ rẹ̀ min julli ghanami ahli zalika albalad irú àgbò tí ó yọ àbí ewúrẹ́ tí ó yọ àbógunfe tí ó yọ èyí tó ní ṣe pẹ̀lú rúyí tó ń bẹ nínú ìlú yẹn ni o ní dọ́àní bí àgbò àwòmáàzín àbí orúkọ ìlà sísìrìn bí ó ṣe máa lọ nìyẹn tó mọ̀ fìlà ṣàtán tó bá di pé rànkúmi rẹ̀ tó mẹ́wàá that is from five to nine agbọ́yọ ọ̀kan ni ó yọ tó bá ti di pé rànkúmi rẹ̀ ó di mẹ́wàá ìlà arba'ata ashar títí di 14 yóò máa yọ ṣàtánì àgbò méjì thumma fi khamsata ashara thalatha thalatha ṣìyà tó bá ṣe pé àgbò tó ní tó bá ṣe pé rànkúmi tó ní 15 ni wọ́n ìlà 19 títí di 19 yóò máa yọ salatu shia salatu shia yóò máa yọ àgbò mẹ́ta fàyíkàkánà ti ìṣìrìn tó bá di pé rànkúmí yẹn wọ́n wọ 20 fa arba òṣìyà yóò máa yọ àgbò mẹ́rin ìlà arba wa ìṣìrìn yóò máa yọ mẹ́rin yóò yọ mẹ́rin yẹn títí tí èdè 24 thumma fi khamsin wa ishirin tó bá di pé rànkúmí yẹn wọ́n pé 25 yóò máa yọ bíntu mọ̀háádẹ́ yóò wá yọ rànkúmí so láti márùn títí di 24 láti márùn títí di 24 àgbò ni ó máa yọ àbí ewúrẹ́ àbógunfe in tí ó máa yọ nìyẹn tó gúnfẹ́ tó ṣe yí kó jẹ́ bí ọdún ọdún kan àdágbò tó jẹ́ bí ọdún kan close to àbí tó jẹ́ bí ọdún méjì òun ni tí ó yọ gẹ́gẹ́ bí zaka rankumi márùn tí rankumi yẹn bá di mẹ́wàá yóò yọ méjì yóò yàgò méjì àbí orúkọ méjì tó bá pé 15 yóò yọ aago mẹ́ta àbórúkọ mẹ́ta tó bá pé 20 yóò yọ orúkọ mẹ́rin àbágbò mẹ́rin tó bá pé 25 kò ní yọ orúkọ márùn-ún instead of orúkọ márùn-ún àbí àgbò márùn-ún yóò yọ rànkúmí ní ayọ̀ ṣùgbọ́n rànkúmí tí ó wá yọ yóò jẹ́ ọmọ rànkúmí that rànkúmí tó ṣe yí pé kò ń ṣe tí ó ti tóbi dáadáa so wọ́n ثم في 25 بنت مخاب بنت مخاب هنا يوم رانكومي that is rànkúmí tó lóyún ọmọ tó ti bí kalẹ̀ tẹ́lẹ̀ so òun ni ayọ̀ rànkúmí tí ó fẹ́ bímọ ó ti bímọ kan kalẹ̀ tẹ́lẹ̀ ọmọ rẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ òun láyọ̀ wọ́yí àbíntù sanatein wọ́n ní eléyìí ìrora kó ń bẹ́ yóò ti máa wọ́dún méjì fàyín làbùtẹ́kùn sí a fàbùnàbíwùn tí ò bá sí yẹn yóò yọ èyí tó jákọ ni ó yọ zakaru tó jẹ́ akọ ìlà kamsi wa talatin bí ó ṣe máa yọ lọ nìyẹn títí èdè 35 súnmọ̀ fi 16 wa talatin tó wà ní pé ó pé 36 bíntu labun yóò yọ bíntu labun wáyé bíntu salati sinin wọ́n ní eléyìí òní ọmọ rankumi tó ti pọ́dún mẹ́ta tó jẹ́ abo bí ó ṣe máa yọ lọ nìyẹn ila khamsin wa arba'in tí èdè 45 thumma fi sittin wa arba'in tó bá di pé ó pé 46 ah, hikọ̀ yóò yọ hikọ̀ wáyé lẹ́tí yẹ́sùlùhù aláàbáhì alhamdu hikọ̀ ní ta lè gbẹ́rù ràkúmí ta lè gbẹ́rù lé lórí àti gbẹ́rù lé lẹ́yìn bákaná wọ́n yẹ turuku alfahlu bákaná akọ̀ràn kúmí lè ba aláṣepọ̀ wọ́n yẹ bíntù arba ìsìnì òun náà ni abo ràkúmí tó ti pé ọdún mẹ́rin ìyẹn láti 46 ìlà 16 bá ṣe máa yọ ọlọ́nìyẹn tí a yí pé 60 ثم في إحدى وستين ثم في ستوان جزاء أما يو رحكمي تجا جزاء وهي بنت خمس سنين هنا رحكمي في ودمار ماشي ما يولوني إلى خمس وسبعين كي سمتي فايف láti 61 uh, láti 61 títí dé 75 ayọ̀ ràǹkúnmí tó jẹ́ ọdún márùn tí wọ́n pè ní kíni jaza tó mọ̀ fi sittin wa sab'in tí ó bá di pé ó pé 76 bint al-abuni ayọ̀ abo ràǹkúnmí tí ó ti pé ọdún mẹ́ta méjì ila tis'in tí èwọ̀ 90 tó mọ̀ fi ihda wa tis'in tó bá di pé ó di 91 ṣèkọ̀tá ní ayọ̀ abo rànkúmí tó ti pé ọdún mẹ́rin méjì ìlà ìṣìrìnà wà ní a kí ètò 120 fọmọ̀záàdà àlàzálíkà tó bá di pé ó kọjá 120 ní fọfikúlì 50 ṣèkọ̀ níbi rànkúmí tó jẹ́ 50 50-50 àmàyọ̀ ṣíkọ̀ òun náà ni rànkúmí tó jẹ́ ọlọ́dún mẹ́rin àfikúlẹ̀ arba'ina bíntù labun tó wá ṣe wípé 40-40 la fẹ́ ṣe níbi 40-40 kọ̀ọ̀kan àmàyọ̀ bíntù labun abo rànkúmí tó jẹ́ ọdún mẹ́ta so eléyìí òun ni zaka rànkúmí náà eléyìí mọ́ kọ́mọ̀ dáadáa lónìí mọ́ ṣe pé káwọn èèyàn máa láwọn àwọn ń re rànkúmí nítorí káwọn lè máa jẹ́ káwọn máa gba mílìkì ẹ̀ ó lè mọ́ common bó ṣe common láyé jọun ìtàn ìtàbà máa ń ṣe é sí ni pé wọn máa láwọn ra rànkúmí àwọn ń ta àwọn ń ra àwọn ń ta ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣerú nǹkan báyìí lónìí ẹ̀yìn tí wọ́n máa yọ orin tí a máa sí kí ni zakat rodi àtijọ́ ara ẹlòmíà lòun ní farm òun ní farm òun sin àwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn tó ní fáàmù ẹ̀ ní yóò polúwo gbogbo ẹ̀ yóò mọ wọ́ọ̀tì wọn yóò dẹ̀ mọ ayọ two point five percent wọn ní ọdọọdún yóò mọ ayọ two point five percent wọn ní ọdọọdún so ẹlòmíín sin rànkúmí bákan náà ó ń sin màálù ó ń sin àgbò ó ń sin adìẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kóra ẹlòmíín ó ń ṣe production ẹyin tó gba àwọn nǹkan tó ń tà wọ̀nyí yóò wo wọ́ọ̀tì gbogbo ẹ̀mí yóò yọ two point five percent yẹ lẹ́yìn ọdún kan ṣùgbọ́n ìtàn tírìtì ta sọ yìí pé yóò yọ bí àgbò àbí ewúrẹ́ àbí orúkọ yóò yọ eléyìí ní ṣe pẹ̀lú ẹni tó ń tírénì àwọn rànkúmí wọ̀nyí fún jíjẹ àti mímu wàrà wọn àbí títa wàrà wọn kò ń ṣe pé rànkúmí yẹn gangan ó ń tírénì wọn torí kó lè bá tà mẹ́mẹ́ kọ̀ọ̀kan ó lè ta ń bẹ́ o ṣùgbọ́n àníyàn rẹ̀ kọ́ ni kò ń fẹ́ mọ̀ ta wọn àníyàn rẹ̀ tó ń torí ẹ̀ máa rí àwọn arankumi oníta sọ yìí àwọn sọ pé kò ní sí zaka lórí ẹ̀ tó bá ṣe kó ń lọ lọ ń wá koríko fún wọn jẹ most of the time tó bá ṣe pé àwọn arankumi yẹn ni wọ́n ń jẹ káàkiri fúnra wọn most of the time yóò yọ zaka lórí ẹ̀ tó bá ṣe wípé wọ́n tó ní sọ́ọ̀bù tún ni o náà bá tó ní sọ́ọ̀bù kò sí zaka lórí ẹ̀ sọ̀nà sọ fún wa ní sọ́ọ̀bù tó kéré ju bí rànkúmí oníkè rànkúmí ẹ̀ pé márùn regardless of their age kí rànkúmí ẹ̀ kó ṣe kí ni kó pé márùn ṣerú yẹn nísìn orúkọ kan àbádgbò kan abóbukọ kan ní tí ó yọ kúrò mẹ́ gẹ́gẹ́ bí zaka nìyẹn tó yẹ pé mẹ́fà náà ni méje ni mẹ́jọ ni mẹ́sàn-án iye tí ó ṣe yọ náà nìyẹn ṣùgbọ́n tó bá ti di pé di mẹ́wàá tó bá ti pé mẹ́wàá so yóò yọ àgbò méjì àbórúkọ méjì àbóbùkọ méjì ní tí ó yọ nìyẹn then from ten to fifteen from ten to fourteen yóò ṣì mọ̀ yọ méjì yẹn náà lọ ṣèyàn ní rànkúmi fourteen ọdún kan lọ lórí ẹ̀ àgbo méjì ni ó wà ní èṣe kíni ní èṣe ìtàkà wọn tó bá di pé ó pé fifteen àgbo mẹ́ta from 15 to 19 mẹ́ta náà ṣì ni tó bá di pé ó pé twenty àgbo mẹ́rin from 21 to 24 four àgbo mẹ́rin yẹn náà ló ṣì máa yọ ṣùgbọ́n tó bá di pé ó pé twenty yóò yọ ní ti àmọ̀ sí bíntu mahab bíntu mahab òun ni ọmọ rànkúnmí tó ṣe pé ìyá tó bí ó ti tún pèpè àti bí ọmọ mi sẹlẹ̀ yìí sìn ó ti lé ní yóò ti máa wọ ọdún méjì so wọ́n ní in in in eh, in his place ni a lè wá yọ abo ló yẹ ká yọ abo rànkúnmí tó ti ń wọ ọdún méjì táwa wá rí yẹn ni wọ́n ní a lè lo ebnu labone that is ọmọ rànkúmí àbí rànkúmí tó ṣe pé kí ni ìyá rẹ̀ ti ń tọ́mọ lọ́wọ́ ni ìyá rẹ̀ ti ní milk so tó ń tọ́mọ lọ́wọ́ so irú yíhun tó ti wọ ọdún mẹ́ta a lè lo akọ rẹ̀ sí replace abo rànkúmí ọdún méjì tó jábo abo rànkúmí ọdún méjì tó yẹ ká a lè fi replace ẹ̀ so eléyìí ó ní wọ́n ṣe lálàyé fún wa from twenty six láti twenty five yẹn twenty six seven so tí èdè e thirty five ní so wọ́n ní ayọ̀ dentulabol then láti thirty six so ayọ̀ báyìí ní wọ forty five ní ayọ̀ hip hop so eléyìí ni àwọn nǹkan tó ṣe wípé àfa àṣẹ lálàyé náà gẹ́bí tí mo sọ ó lè má jẹ́ nǹkan tí ó wá applicable sí ọ̀pọ̀lọpọ̀ àwọn mi lónìí àfi bí abirú àwọn fúlàní ní tó ṣe wípé ibi tí àwọn wà àwọn sì máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń rí àwọn nǹkan wọ̀nyí lónìí wọ́n rí ẹ̀ wọn nítorí káwọn lè ta ni pẹ̀lúmí ní big farm tó ṣe pé ó kó gbogbo àwọn nǹkan báyìí ó kó sínú ẹ̀ ṣerú yìí òun ṣe tiẹ̀ nítorí pé ó fẹ́ tà wọ́n zaka òrùdù tìjára òun ni òun ó fi wọn títí ẹ̀ ṣé títí àyẹ̀ṣẹ̀ yìí máa ṣe ká máa ṣe sùúrù pé kí n tó ní kó pé márùn-ún kí rànkúmí ẹ pé márùn-ún tó bá ní rànkúmí ẹyọ ọ̀kan tó ṣe pé n tó wà nínú oko rẹ̀ náà nìyẹn zakawọ̀ tàbá fẹ́ lu standard silver o torí pé rànkúmí ẹyọ ọ̀kan nísìnyí ẹni tó súnmọ́ òun ni pé kápá kọjá one fifty thousand naira so tọ́rí kọ́ bá lọ lórí ẹ̀ so wọ́n ó ṣe kí ni wọ́n ó yọ ṣàfà wọn sọ fún abúbáṣe wọn pọ̀ sí tó ń pọ̀ tó ń pọ̀ yóò di pé èké àmọ́ wo pé in every forty forty forty forty ta ni ní ìsìnkíyàn níbi àbí two hundred two hundred tàbá ní kápí forty divide ẹ̀ ní so àṣìmọ̀rí márùn-ún bẹ́ẹ̀ ni so ó lè máa lo hikọ̀ márùn-ún tabaníká fi 50 divided àárikiri mẹ́rin ó lè lo jazra so kó lò mẹ́rin láti lè fi ṣe zakare sílẹ̀ ní tí a fa ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ rankumi ó ní misọ́bù zakatil bakar nisọ́bù zakatiti malu wàlá zakatil bakar fi aqalla min salatin màálù ń tiẹ̀ fẹ́ni tó ń tírẹ̀nì ẹ̀ lọ́nà tá a sọ yẹn tó bá lẹ́sàn tààtì kò sí zaka lórí ẹ̀ àṣọ ẹni tó ń tírẹ̀nì màálù fún títa o ẹni tó ń tírẹ̀nì màálù fún ipò òun máa pa á jẹ bákan náà òun ó máa gba wàrà rẹ̀ òun yìí tá ń sọ o. fàyíra bálàgà tá tó bá wọ tààtì wà fi àtẹ̀rí ọmọ màálù kan ẹ́jìlún jaza kọ̀dá alfa sanatain ọmọ màálù tó ti tó ọdún méjì ثم كذلك حتى تبلغ 40 31 32 33 34 35 tó bá di kó wọ 35 fàyàkúnù fi àmùs tó bá wọ 40 fàyàkúnù fi àmùsìnà ayọ̀rànkómi tó ṣe pé kí ni ó jẹ́ mùsìnà wàlá tó kàbí ilẹ̀ òǹsá sábàdẹ̀ máa mú abo màálù ni wáyé bíntu arba ìsìnìn òun náà ni ọmọ màálù tó ti pọ́dún mẹ́rin wáyé àfẹ́níyà òun ni wọ́n pè ní kíni fẹ́níyà so 30 òun ni màálù tó kéré ju ti zakawọ́ tó bá ṣe pé irú ìtànṣe lálàyé yìí ni o ṣùgbọ́n ní màálù màálù méjì zakalẹ̀ ó mú ẹyọ kan zakalẹ̀ tó bá tó ní sọ́ọ̀bù pẹ̀lú pé kí ni ẹni yẹn ra kó òun fẹ́ tà ó ra pé kí ni òun fẹ́ tà á fáàrẹ̀ wo mọ̀lú ẹ̀ ọ̀kan nísìn ó súnmọ́ kó ju one fifty thousand lọ ààrẹ ti sọ pé tabanikawo standard silver tabanikawo standard silver bí one fifty thousand naira ní sísìn àbá ni tọ́dún lọ lórí ẹ̀ ó ti wọ ní sọ́ọ̀bù so uh, tó bá ṣe pé màálù yẹn ti wá pé forty tí màálù yẹn tó bá ti pé fọ́tì wọ́n ní ayọ̀ mùsínà sẹ̀níyà òun náà ni màálù tí ó ti pé ọdún mẹ́ta eléyìí ni tí ayọ̀ ìlà ìṣirin wàmíà tí ètò 140 fàyídà bálaga tẹ́fìdáwà ìṣirin wàmíà tó bá di 121 ìlà ìṣirin wàmíà tí ètò 120 فإذا بلغت 21 و100 طبعا 121 ففيها شاتان وشكني ويا سوري آه وجمي تشو أني ولا سوخر إلا أنثى وهي بنت أربع, أربع سنين وهي ثانية فما زاد ففي كل أربعين مسنة وفي كل ثلاثين تبيع tí màálù là ń sọ so tó bá di pé màálù yẹn pọ̀ tó bá yẹ pé twenty eh, forty ni a máa yọ mùsínà òun náà ni màálù tó ti pọ́dún mẹ́ta tó bá yẹ pé thirty ni a máa yọ tẹ̀bírì òun náà ni màálù tó jẹ́ ọdún èyí tó jẹ́ ọdún tó ti lé lọ́dún méjì a máa yọ ìyẹn so ti zaka màálù yẹn òun ò fún wa ní wàhálà lọ títí ìṣẹ́dá ká fi tààtì kàkúléètì àbí ká fi fọ́ọ̀tì kàkúléètì tó ẹgbẹ́ tààtì la fi kàkúléètì ẹ̀ ọmọmọ̀lú ọdún méjì láàyọ tó wáyé pé fọ́ọ̀tì la fi kàkúléètì ẹ̀ ọmọmọ̀lú tó jẹ́ ọdún mẹ́ta òun láàyọ ìyẹn yìí ti màlúù unlike ti tìrànkúmí tó ṣe pé òun ni a máa rí mélòó márùn-ún mẹ́wàá fifteen twenty twenty five thirty six forty six ah, sixty sixty one nǹkan nǹkan mọ́ra wọn á mọ̀ ní gbogbo àwọn yẹn tí yẹn ṣe iye rànkúmí tá a mọ̀ yọ àbí iye àgbò tá a mọ̀ yọ tí ó yàtọ̀ náà lẹ́yìn yẹn ní sọ́ọ̀bù zakat al-ghanam zaka àgbò àbẹ́wúrẹ́ àbógunfe àbórúkọ zaka rẹ̀ wàlá zakata fil-ghanam hatta tabluga arba'ina shata wọ́n lẹ́yìn tó bá ní àgbò àbógunfe àbẹ́wúrẹ́ ni wọ́n ní kò sí àbágùntàn kò sí zakambe o àyàfi tó bá pé kí ni fọ́tì fàìzàbálàgà tó bá rí kó pé fọ́tì fàfi àṣà màlú kan náà sọ́rí àgbò kan ni ó yọ àbẹ́wúrẹ́ kan àbí àgùntàn kan àbógunfe kan ni ó yọ nínú fọ́tì ọní jaza òsèníyà kò bá jẹ́ jaza àlóyọ àti ìsèyí tó ṣe wípé ó ti ń lọ bí ọdún kan òsèníyà àbí tí ó ti wọ ọdún méjì ìlà ìṣeré náà wà mí a bí ṣe máa yọ lọ nìyẹn that is ẹ̀yọ̀ kan náà ni ó yọ títí èpé 120 tó bá di pé ó pé 120 ní فإذا بلغت 21 و100 تبعد 121 ففيها شاتان يو أبو أبي وري أبو في أبي أغنطان يو ميجي إلى 200 شاة تو يكي 200 فإذا زادت واحدة تبعد 21 ففيها ثلاث شيا يو يو أبو متى أبي وري متى àbágùntàn mẹ́ta ilá tàláti ní a tí ó pé 300 fọmọ záàdà fọ́fí kó lè ní àti ń ṣá tó bá ti di pé ó pọ̀ jù yẹn lọ ní so in tí ó mọ̀ calculate in every 100 yóò mọ̀ yọ ṣá àgbò kan ṣe léyìí nípa ìsàkà ẹni tó ń sin àgbò àbẹ́wúrẹ́ àbógunfe àbágùntàn zakati ẹ̀lẹ́lẹ́ ó ń sìn láti pa wọn jẹ bóhun ṣe máa ṣe nìyẹn wala zakata fil awqat wa hiya ma bayna al-faridatayn min kulli al-an'am ìgbà tá à ń sọ̀rọ̀ ń pa zaka rankumi a ní tó bá pé márùn yóò yọ àgbò kan àbẹ́wúrẹ́ kan àbógunfe kan àbágùntàn kan tó bá pé mẹ́fà the same thing náà ni ó ṣì yọ méje the same thing náà ni mẹ́jọ the same thing mẹ́sàn-án the same thing náà ni ó ṣì yọ àbí tó bá tó pé mẹ́wàá ni ó tó yọ àgbò méjì àbórùkọ àbágùntàn méjì àbógùnfẹ́ méjì torí kó ti pé mẹ́wàá so tó túmọ̀ sí pé èyí ìgbà tó lé ní márùn tó di mẹ́fà yẹn àkọ́ọ̀sù ni wọ́n ń pa àwọn yẹn kò sí àlékún kankan tí ó yọ lórí yẹn ṣeré abun níyẹn àtìgbà tó pé mẹ́wàá ìgbà tó di kó pé mẹ́wàá wọ́n ní kó yọ méjì ويجمع الضعن والمعز في الزكاة نعم وني الضعن كلا نكني ضعن هناني أقبو أبي أقوتان أقبو أبي أقوتان المعز كلا نكني معز هناني أقوفي أني طلع أقوفي أقوفي ميوا أولا لأقبو ó ní àgbò thirty àbógunfe twenty àgbò twenty àbó ní ògunfe twenty ó ní àgùntàn ó ní mẹ́wàá ó ní àgbò mẹ́wàá gbogbo ẹjẹ́ fọ́tì papọ̀ gbogbo àwọn eléyìí àádá wọn pọ̀ ni wọ́n yìí máa dọ́ àánú wọ́n máa rú zaka bákan náà wọ́n jẹ́wàá mísù wọ́n bá pọ̀ wọ́n ní àjẹwàá mísù buffalo or something like that walbakar àti màálù méjèèjì kẹ̀kẹ́ náà ni walbukto bákan náà wal'iram àwọn rànkúmí tó jẹ́ oníranran àádá gbogbo ẹ̀pọ̀ ṣé rànkúmí ṣáà ni àádá pọ̀ jawamis àti bakar malu àti tó fẹ́ jọ bí ẹfọ̀n tó fẹ́ jọ ṣùgbọ́n kò kì í ṣe tigbó titilé náà ni àdàpọ̀ ìkankan náà ni wọ́n ewúrẹ́ ògúfe àgbò àgùntàn àdàpọ̀ láti fi kankan náà ni wọ́n onítàn sọ iye nọ́mbà táníká wò òní tí a wò tó bá ṣe pé à ń tẹ́nà àwọn kinní wọ̀nyí nítorí ká lè máa jẹ wọ́n because àwọn èèyàn unlike eh, ayé ìsìn nìyí tó ṣe pé àwọn èèyàn làwọn lọ rẹja àwọn lọ ra kínní kankan kan wọ́ra wọn ẹran tí àwọn èèyàn ń tréènì àgbòtán tréènì lóyún náà ti mú yìí tí wọ́n pa tí wọ́n jẹ títí di àsìkò tí wọ́n jẹ tán so bẹ́ẹ̀ náà ni màálù tí wọ́n ń tréènì náà ni wọ́n máa ṣe kí ni wọ́n máa pàjẹ́ wọ́n dẹ̀ máa gba míìkì ẹ̀ wọ́n máa mu míìkì ẹ̀ náà wọ́n á máa ta míìkì ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n lè mú náà màálù yẹn náà kẹta àwọn fẹ́ máa mú míìkì wọn nípìnlẹ̀ so tán bá tà á ń bẹ̀ à ní sọ pé zaka wọ ṣùgbọ́n ní tó ṣe pé òun ra màálù àbágbò àbí ògúnfe àbí kankan pẹ̀lá ní ẹ̀kọ́ òun fẹ́ máa ta à ń sọ yẹn látọ̀ tún sọ zaka òródò tìjára ló wà ń zaka òródò tìjára ló wà ń that is tó bá gbowó yẹn two point five percent owó tó fi ta nǹkan yẹn ni ó ṣe kìnnìún ni ó yọ lẹ́yìn ọdún kan two point five percent yẹn unlike tó wá ṣe pé ó ní àwọn àgbò yẹn àbí ràkúnmí yẹn abógunfin yẹn ó ní wọn pẹ̀lú àníyàn pé òun fẹ́ máa pa wọn jẹ òun lè fẹ́ máa mu míìkì wọn nítorí ẹ̀ ní ràkúnmí yẹn àti àwọn màálù yẹn nìyẹn ṣerú yẹn nísìn àáwò sótó ní sub number one number two òun ni pé sáwọn náà ń dàjẹ́ fúnra wọn most of the year àbóhùn ló lọ ń wá koríko fún wọn tó báyìí pàwọn ni wọ́n ń dàjẹ́ fúnra wọn most of the year kò sí zaka lórí wọn ah, eh, sorry zaka wà lórí wọn tó bá ṣe pé ló lọ ń wá koríko fún wọn kò sí zaka lórí wọn tó báyìí pé ló lọ ń wá koríko fún wọn most of the year kò sí zaka lórí wọn ni torí pé ló ń ṣe wàhálà àti gbọ́n wọn wọ́n ni wọ́n kúlù kàlìtẹ́ ní fàìnáwùmá ẹ́tàrà dá nílò ìnáwùmá àbìsàwòyà ìgbà ní èèyàn méjì wọ́n jọ da àwọn ẹran tí wọ́n ń tírèèni wọ́n á dà á pọ̀ wọ́n á jọ da àwọn ẹran tí wọ́n ń wọ́n jọ dà á méjì á máa ṣe bẹ́ẹ̀ so a ti ẹyọ kan náà ni a ní tó bá ṣe pé kí ni àwọn ẹran yẹn wọ́n jọ ń jáde ń bì kan náà wọ́n jọ ń jẹun bì kan náà wọ́n jọ ń mú bì kan náà wọ́n jọ ń padà sílé ní àsìkò kan náà tó ó ti di ipe àwọn méjì ní wọ́n jọ ń tréni ẹ̀ papọ̀ ni so á tì tí wọ́n bí ẹyọ kan náà ni so ní tọ́wọ́ wá yọ lápèjúwe ń sìn èèyàn kan ní twenty èèyàn kan náà ní twenty wọ́n dà pọ̀ ó di forty àní zakati wọ̀ bóòlù wọ́n ṣe wá ṣe ìgbàna ti dà pọ̀ àwọn ẹranko yẹn jọ ń rìn pọ̀ ni wọ́n jọ ń jáde pọ̀ wọ́n jọ ń darí sílé pọ̀ wọ́n jọ ń wà nìkan náà ni aláàtì tí wọ́n pọ̀ ẹran yọ kan táwa yọ yẹn bó na máa ṣe ṣe wọ́n á jọ dá owó rẹ̀ ni wọ́n á jọ dá owó rẹ̀ eléyìí ó dá áàfù eléyìí ó dá áàfù torí pé àwọn méjèèjì wọ́n ti kí ni wọ́n ti pa á pọ̀. afán tẹ̀síwájú wọ́n ní wàlá zakata alaman lam tablughu tablughu hisfatuhu adada zaka ẹni tó ṣe pé rànkúmí tó ní àbí màlúù tó ní àbágbò tó ní ṣé ẹ tiẹ̀ ní kò tó nọ́mbà zaka kò sí kíni kò sí zaka lórí ẹ̀ wọ́n láyò farakú bayna mujtami'in ولا يجمع بين مفرق مفرقين أو مفترقين àwọn méjèèjì àjọ ń sin rànkúmí pọ̀ àdè rànkúmí wá tá àjọ ní ni àbí àgbò náà lájọ ń sin pọ̀ kálu àgbò àgbòtájọ ń sin fọ́tì ni àdèmọ̀ pé tí àgbò bá tó fọ́tì kò sí zàkà lórí ẹ̀ èmi àti ẹ̀ẹ́dẹ̀jọ dà pọ̀ tájọ́ ń sin náà ni wọ́n jọ ń jẹun pọ̀ wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ àwa rí pásíkò zaka ti fẹ́ tó mo á ní ẹgbẹ́ ká pín wọ gba twenty tiẹ̀ tèmi náà gba twenty tèmi àdàmọ̀ pé tá a bá ti pín ní twenty twenty ní zaka ò wọ twenty so a ti di zaka ti san so anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní la. يفرق بين مجتمعين ولا يجمع بين مفترقين ẹ má sá fún zaka ìtò ẹkẹ ẹjọ ẹjọ ń sìn pọ̀ tẹ́lẹ̀ náà ni kẹwa ní kíni ẹ fẹ́ separate ẹ nítorí pé kí ṣe nkálukú yín kó mọ bá kí zaka má bá wọ eléyìí ẹ gbọ́dọ̀ ṣe bákan náà mo mọ̀ pé tí n bá ní forty tí n bá ní àgbo fọ́tì máa yọ ẹran kan bẹ́ẹ̀ tí wọn náà bá ní fọ́tì wàá yọ ẹran kan bẹ́ẹ̀ tóun náà bá ní 40 òun náà yọ ẹran kan bẹ́ẹ̀ àwa ni ká bẹ̀kẹ́ kú da gbogbo ẹ̀ papọ̀ ká da gbogbo ẹ̀ papọ̀ tábà da gbogbo ẹ̀ papọ̀ yóò jẹ́ one twenty àyẹ̀wẹ̀kọ́ yóò jẹ́ one twenty from 40 to one twenty ẹ̀yọ̀ kan nìyẹn máa yọ. from forty to one twenty ẹni tó ní àgbo forty àtẹni tó ní àgbo eighty tó bá máa yọ zaka àgbo ẹyọ kan náà ní yọ ẹni tó ní àgbo one twenty àgbo ẹyọ kan náà ní ayọ so èmi dẹ̀ ní forty tèmi lọ́tọ̀ ìwọ ní tiẹ̀ lọ́tọ̀ àjọ ń da àjọ dà á jẹ pọ̀ kánukú ń da tiẹ̀ jẹ láyé tiẹ̀ àwọn òpè àsìkò zakati ń súnmọ́ o ẹ̀jẹ̀ àwọn àǹkà ṣe sí o sọ wá ní ká da gbogbo ẹ̀ papọ̀ nìyí ká lò fún bí ọjọ́ bíi méjì pépà tó máa di pé kí ni ó pé ọdún kan báyìí ọdún dé báramọ̀lú àgbo wa ní nǹkan tó ṣe pé kí ni wọ́n ti wọ papọ̀ sọ àwa ní ká yọ ẹyọ ọ̀kan ẹyọ ọ̀kan yẹn làwọn wà pín owó yẹn láàrin ara wa ife òkè èló ni iṣẹ́ ẹ̀tẹ̀mí níbi ẹran ẹyọ ọ̀kan tá a fi ṣe kàtá yẹn wọ́n rà àjọ dàápọ̀ tẹ́lẹ̀ kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n a fẹ́ sá fún pé ká lè yọ zaka ẹran kọ̀ọ̀kan nínú fọ́tì tí a ní so eléyìí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó takò irú nǹkan bá oníkàmọ́ṣe oníkàmọ́ṣe irú nǹkan báyìí náà ìtọ́pẹ̀ ní zakatul khalitayn tàbí tẹ́yàn dàápọ̀ pé kan yọ zaka rẹ̀ ká tírìtì ẹ̀bẹ̀ ẹyọ kan ṣé nǹkan tó wà applicable sí àwọn shares ni lápèjúwe ìsìtàbáwo company kan nísìn shareholders wà shareholders ó wà ní company kọ̀ọ̀kan ni so ṣé sábà dà pọ̀ bí company yẹn ṣe wà yẹn nísìn ṣáà sọ wípé company ó lè bá wọn shareholders ó lè bá wọn yọ zaka shares wọn gẹ́gbẹ́ jẹ́ pé èèyàn méjì tí wọ́n da àgbo wọn àbí mọ̀lú wọn àbí ránkúmi wọn pọ̀ wọ́n yọ níṣẹ́ èmi àti àjọ dowó pọ̀ láti lè fi ṣe business tí a lè tírìtì owó yẹn tá a jà papọ̀ yẹn ká tírìtì ẹ̀ bí àgbò tí a dàpọ̀ àbí tá a dàpọ̀ gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣe sọ bíbáyìí so ní mọ́dàbí alimamu shafi alayhi rahmatullah wọ́n ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n lọ́dọ̀ jùmúhùrù wọ́n gbà pé kí ni ẹ̀ẹ́ eh, eh, ó wà applicable sí ẹran nìkan ló wà applicable sí ẹran nìkan ló wà applicable sí kò wà applicable sí àwọn kan zakatoku ẹ pé ẹran nìkan òun náà ni tí ó wà applicable sí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olómi wọ́n gbà pé kíni ó wà applicable sí kílórúkọ ẹ̀ sí àwọn nǹkan zaka tó kù so tabajọ dowó papọ̀ nísìnyí ayọ̀ 2.5 percent owó tájọ dà papọ̀ that is àtìpájọ́ ń ṣe business ni ó ayọ̀ 2.5 percent yẹn so ló fi jẹ́ pé láwọn ìlú míì ìjọba máa yọ zaka àwọn shareholders àbí àwọn workers wọn a máa yọ zaka wọn ní àwọn ibòmíì ni so eléyìí ó jẹ́ nǹkan tí a fẹ́ pe àkíyèsí wa sí ta fẹ́ ṣe ní àlàyé. inshallah a tún máa tẹ̀síwájú. lórí eléyìí ní àsìkò mi abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìtàbára sí kọlọ̀wà kò jẹ́ kó wúlò fún ẹnikọ̀kan wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk náà mi béèrè ni pé ẹni tí ó ní ẹran fọ́tì àgbò àbá àbí ògúnfe àbí àgùntàn àbí ewúrẹ́ tó pé fọ́tì ta sọ pé yóò yọ ẹran kan gẹ́gẹ́ bí zaka rẹ̀ bóò ni ó ṣe ṣe ṣé yóò pa ni yóò apin fáwọn èèyàn àbí bóò ni ni kò ní pa dípò pé yóò apin fún àwọn èèyàn yóò fún èèyàn kan tó qualify láti gba zaka lásìkò anábíwá muhammad sallallahu alaihi wasallam àtàwọn àsìkò tó wá lẹ́yìn gbà yẹn ni wọ́n máa ń ráwọn tí wọ́n máa lọ ń gbà wá lọ́wọ́ wọn àwọn yẹn ni wọ́n pè ní àwọn kíni àwọn musaddiqun àwọn tó máa lọ ń gba zaka lọ́dọ̀ àwọn tó ṣe pé yóò yọ zaka ni so nǹkan ni ó pa tí ó lòun pin fún àwọn èèyàn ni so yóò gbé e fún ẹni tó ṣe kó qualify fún láti gbà àbí kó ṣe pé kó gbé fún ìjọba ní àwùjọ tó ṣe pé ìjọba máa ń ráwọn èèyàn lọ tọgbà wa kí tó tún sọ igé zakata ń sọ eléyìí tá ń òun ṣe zaka òróde tìjára o èèyàn lè ní ògúnfe márùn-ún kí zaka wọ torí pé kí ni òun fẹ́ tà á ni tàwádẹ̀ ṣe ògúnfe márùn-ún yóò pé 150 yóò ṣe kí ni yóò pé fifty ẹni tó bá dẹ̀ ní nǹkan bí one fifty tí ọdún kan lọ lórí ẹ̀ àní single standard tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀jáàmì fìkìyà tí wọ́n recommend wọ́ọ̀tì ojú bí one fifty thousand naira lọ ní àsìkò táwa yìí wallahu a'lam. náà nípa ọ̀rọ̀ àgbò ta ní wọ́n máa pa gbogbo ẹ̀pọ̀ àgbò ewúrẹ́ ògúnfe àgùntàn orúkọ òbúkọ gbogbo yẹn ọ́ndà ntí a mọ̀ sí àṣà náà ló wà that ọ́ndà ntí a mọ̀ sí àkínáńpé alghanam alghanam ọ́ndà rẹ̀ ló wà. sùkùbá yẹ pé márùn-ún eléyìí lónìí thirty five eléyìí lóní thirty eléyìí lóní mẹ́wọ́ eléyìí lóní alimuhim ni pé tó máa ka gbogbo ẹ̀ ó pé forty òun nìkan dẹ̀ ló dání lápèjúwe náà tó bá ṣe pọ́n méjì ni wọ́n wá ní forty yẹn ń kọ́ àbí àwọn méjì ní kí lórúkọ ẹ̀ ni wọ́n ní one twenty so àtìrìtì ẹ̀ bákan náà yìí gbòròkóyè àti tiẹ̀ bákan náà torí pé bọ̀mọ́jẹ̀mí ẹ ni pé àwọn àgbò yẹn wọ́n jọ ń jẹun pọ̀ wọ́n jọ ń lọ pọ̀ wọ́n jọ ń dé pọ̀ do èèyàn kankan ló ní èèyàn méjì ló ní ṣùgbọ́n àwọn àgbò yẹn jọ ń lọ pọ̀ ibì kan náà ń dé sí so pásíkò zaka máa tó nìyí kí wọ́n á ní pé kí ni kí àwọn separate yẹ ṣó ti ń sìn sódà tí wọ́n ní yọ zaka àbí wọ́n á yọ less than iye tó yẹ kí wọ́n yọ so eléyìí lásọpá ní sọlá tán sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe so wallahu alam nam tí ẹnì kejì ò bá ní àgbọ́yé zakankọ́ bóla ẹfẹ́ ṣe nam ó túmọ̀ sí wípé ẹni tí ò yọ òun ni ẹ̀yìn ó ṣàlàyé fún tó wá aṣorí kunkun tó lóun ò yọ yìnyín sèèyàn kọ́léyàn ní ẹ̀ṣẹ̀ mọ́ nígbà yẹn ni wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh